tèmi ojú yín rèé ẹ ó tó jẹ́ ti de abẹ́rẹ́ orin yẹn o ti dé Soweto yìí ẹ ṣàbá wọn kò fìdílé tàbí ká fìdílé nǹkan o láyọ̀ láyọ̀ mo tún bá yín lórí ni tí wọ́n ń kọrin wọlé lẹ́ẹ̀kan nǹkan tí ẹ ti parí ẹ̀ by now kẹtì assemble ara yín <laughs> sínú pálọ̀ bó ṣe ní rúùmù lẹ́wọ̀ ẹni wẹ̀tẹ̀ bá wà hmm, ètò bàbá ètò tó ti gorí afẹ́fẹ́ pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín pàdé yín ọ̀làyìmí kababs àtàbàtúbú abẹ́rẹ́ orin ṣé dáadáa ni mo bá yín ṣẹ́rẹ́ tí mo gbà lálejò fìlà àwọn lè jọ ti sẹ́nitọ̀ wọn ṣe sẹ́nitọ̀ fìlà àwọn lè jọ ti honourable wọn ṣe honourable ni wọ́n ná àmọ́ <laughs> olórin ni wọ́n ẹ wo ẹ jẹ́ ṣe àfihàn wọn ní kíkún dáadáa èdìdí ọlá olúwa ṣẹ́gun michael lórúkọ wọn ṣùgbọ́n lórí ìtàgé orin níbi táyé gbà mọ̀ wọ́n láti yànyàn lu Ṣàgámù tẹ́mi ti gbé wọn wá in tí wọ́n ń jẹ́ gangan gangan gangan ni Ṣẹ́gun Gilbert Ṣẹ́gun Gilbert ẹ jẹ́ kán mọ̀ ọ̀pọ̀ yìí gangan lẹ wà lórí ètò yìí. ṣé mi lólówó jẹ́ kán máa pè mí ní bàbá olówó hmm. ṣé mi lọ́lọ́mọ jẹ́ kán máa pè mí ní bàbá ọlọ́mọ hmm. ṣé mi lọ́lọ́lá jẹ́ kán máa pè mí ní bàbá ọlọ́lá ohun rere tó ń mi lọ́kàn o tètè ṣe fún mi. Mm, ẹ ti ṣẹ̀mí o broda ṣẹ́gun give back ẹ kàn ń darí orin yẹn sọ́dọ̀ ara yín ṣọlá yín ká ṣe mo ṣẹ̀yìn ní ẹ ṣe kọ́ pé ṣe wá lólówó jẹ́ kán máa pè wá lólówó ẹ bá ń kọ́ ní tiwa. Ah, ah. ṣe wá lólówó jẹ́ kán máa pè wá ní bàbá olówó ṣé wa lọ́lọ́mọ jẹ́ kán máa pè wá ní bàbá ọlọ́mọ ṣé wa lọ́lọ́lá jẹ́ kán máa pè wá ní bàbá ọlọ́lá. ẹ parí ẹ parí ẹ parí ẹ parí ẹ. ohun rere tó ń mi lọ́kàn o tètè ṣe fún wa. àmín. Ah. <laughs> àmì ńlàdúrà bẹ́ẹ̀ ni ntẹ́yìn bá fẹ́ jẹ́ láyé kó mọ̀ fẹ́nu ara ẹ̀ máa wí nǹkan tó da síra ẹ̀ àlejò kan kọ̀ọ̀kan lè wá wá láti yànyàn ṣàgámù lọ́hùn tí mo gbé wá bí kán máa kọ kán máa darí orin tó da sí ọ̀dọ̀ ara wọn àtàbàtúbù ò ní bá ń gbé láàsì láéláéláé ayé yóò ní bá ẹfẹ̀yìntì ẹfẹ̀yìntì ẹ̀yin lẹ́ni ilé yìí <laughs> ẹ̀yin lẹ́ni bí ojú mi kẹ́ máa wò báyìí àlejò mi ẹ jẹ́ káwọn ará ilé mọ̀ yín dáadáa ọmọlúwo gangan ni Ṣẹ́gun Gilbert mo ń bọ̀ ń pa lọ́dọ̀ Gilbert o bó o la ṣe bí yín ìpínlẹ̀ wo ni yín ṣé ẹ kàwé ìrìn àjò orin yìí gangan báwo ló ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú yín ẹ̀já mú láti bẹ̀. Um, lálàkọ́kọ́ um, orúkọ mi ni èdìdí ọláluwa ṣẹ́gun michael um, ibi tá a bí mi sí ṣàgá olómù la bí mi sí. ṣàgá olómù lu anthony joshua ìbọ̀dẹ́ <laughs> lẹ́sẹ̀. ṣàgá olómù láti tọ́ mi dàgbà bẹ́ẹ̀ ni ìlú màmá tó bí mi lọ́mọ nìyẹn Hmm. níbẹ̀ ni màmá tó bí mi lọ́mọ. ìlú dáàdì yẹn wá ń kọ́. Eh, bàbá mi wọ́n wá láti Delta State àwọn ará Robo. Robo lọ́hùn ni mo gbà lálejò àwọn Yorùbá dùn lẹ́nu yín. Eh, ibẹ̀ la bí mi sí. torí pé bẹ̀ la bí yín sí. ẹja máa tó bọ̀ bó lẹ ṣe bẹ̀rẹ̀ orin ṣó bá ìwé dé. bẹ́ẹ̀ ni ó bá ìwé dé ó bá ìwé dé I try a lọ primary school. Eh? Mm. a lọ university ẹ lọ secondary school láti primary school ẹ kàn fò sí <laughs> university. a lọ primary school a lọ secondary school mm-hmm. a lọ university. Mm. kí ni nǹkan tẹ kọ́ ní university. Um, accounting ni mo ṣe. accounting music a ló bẹ̀rẹ̀ accounting m ló bẹ̀rẹ̀ music bó méye ìṣèjọra wọn. ẹ bùn ni ṣe mọ̀ pé gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe èèyàn máa ń bẹ̀rẹ̀ láti ibì kan náà ni ibì kan láti bẹ̀rẹ̀ ẹ kò sí gbogbo olórin tó wà lágbàáyé náà tí ó bẹ̀rẹ̀ láti church we all started from church. ẹ̀yin náà ṣọ́ọ̀ṣì lẹ ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. àwọn kì í ṣe pórin ẹ̀mí lẹ́yìn kọ. Hmm, a máa ń kọrin ẹ̀mí. ẹ máa ń. a máa ń kọrin ẹ̀mí. kò sórin tá a fẹ́ kọ náà sí ò padà sórin ẹ̀mí náà because gbogbo èèyàn náà sìn à ń láti ṣí wọn létí à ń kọrin ẹ̀mí a kì í kọrin kákàkiri. ẹ ń kọ kákàkiri ẹ ń kọrin ara ẹ tún kọ tẹ̀mí náà. à ah, ń kọrin ara Mm. à ń kan tẹ̀mí tàbá join ní papọ̀ kí ni ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀. ọmọ àdì orin ara ẹ̀ mi <laughs> nbínú ara náà la wà ẹbí bọ́dì la gbé èmi ń gbé bọ́dì tèmi hmm, méjèèjì lẹ wá ṣe pọ̀ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gọ́gọ́gọ́. wọ́n láti kékeré ló ti wà lára ká sọ pé abí mi bí. dáàdi yẹn ń kọrin dáàdi yẹn ní robo ó ń kọrin. Hmm, dáàdi mi ò kọrin bàbá tó bí mi lọ́mọ um, òṣìṣẹ́ olúwa ni wọ́n ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ọmọ pásítọ̀ ní abolúṣọ. olùṣọ́ gangan. Hmm. bẹ́ẹ̀ni ohun tó ṣẹlẹ̀ ni. mọ́mì yín wá ń kọ́. ẹ mọ́mì náà wòlíì. wòlíì <laughs> wòlíì káàdì olùsọ ṣọ́ọ̀ṣì gan ni àwọn dáadé àti mọ́mì ti parí ara wọn ọwọ́ abí ṣẹ́gun gíbáàtì. ilé sọ bẹ́ẹ̀ o hmm? bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀ má la máa sọ. <laughs> ọgá ṣẹ́gun gíbáàtì ẹja wò báyìí ẹja wò báyìí ṣé torí pé bàbá yín jẹ́ ìránṣẹ́ ọlọ́run lẹ ṣe mú orin ni àbí torí pé ẹ ní ẹ̀bùn ẹ̀. torí pé mo ní ẹ̀bùn ẹ̀ ni kò ṣe pé mo mú orin àbí mo yàbá àbí mo ṣàyànjúràn because láti kékeré yẹn náà ló ti wà nínú ẹ̀jẹ̀ àti kékeré láti máa kó pàǹgùlù má tó bẹ́ẹ̀ má lè yìn má ṣe báyìí má ṣe gbá ṣé bàbá ti sọ pé ìwọ ọmọ yẹn ò nílé kọrin o ẹ eh, dókítà mo fẹ́ kó o da o. àwọn ah, mélòó mélòó. tí dáàdi yín sọ fún yín. bẹ́ẹ̀ni dáadáa bọ́dẹ̀ ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó. dáadáa. kí ni àwọn nǹkan tí ojú yín rí láwọn gbà yẹn. Hmm, a fèsì nǹkan tó pọ̀ a dojú kọ àwọn nǹkan tó pọ̀ lóríṣiríṣi tí a rí kà tán tàwa ní ká máa sọ àkùnrin máa sọ ni. Hmm, hmm, ẹ̀ṣí ìdí ni wípé àwọn kan náà jọmọ ìránṣẹ́ Ọlọ́run tó ń dẹ̀ lẹ́bùn ṣùgbọ́n tí dáàdi wọn ti ń ra àwọn pé àlọ́ ò lè kọrin sẹ́ẹ̀ ó lè kọ orin. Um, gbogbo ìgbà yẹn wọ́n fẹ́ kí n lọ sí school but then um, a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run because um, ohun tó rí bá yàn fún yàn nìyẹn máa padà ṣe hmm. báwọn ṣe ń tiraka láti sọ pé kí n lọ school mo lọ wọ́n ṣe ohun tí mo fẹ́ gbogbo tí wọ́n fẹ́ ni mo ṣe but later náà wọ́n padà rí pé ó dà pé ọ̀nà tọmọ yìí yàn nílé ẹ jẹ́ ká filẹ̀ iléèwé tẹ wá lọ tẹ lọ ṣe accounting ṣé ó já sí pé ẹ lo certificate accounting tẹ lọ ṣe university. ah for now mi ò tí ì lò ó ó tọ́dún mélòó tẹ́ ṣe tán níléèwé gíga. àti tó bí ọdún márùn sẹ́yìn. ẹ rẹ̀ tí ìlò rárá rárá láwọn ìgbà tí bàbá ò fẹ́ kẹ́ ẹ kọ orin tó wù wọ́n kẹ́ ẹ kàwé ṣé wọ́n ti bá yín wírí lọ́nà kan àbẹ́kejì tó jẹ́ pé ẹ lè gbàgbé irú ìbàwí tán fún yín bóyá náà yín ni o bóyá yaṣọ ọmọ yín lọ́rùn ni o bóyá ní kẹ́ ẹ gbọ́ ta kẹ́ ẹ lé ni o ṣó ṣẹlẹ̀ rẹ̀. ah wọ́n ti ṣe é tó ju bẹ́ẹ̀ lórí o. bíi. wọ́n ti kọ̀ pé àwọn ò ní fún wa lóúnjẹ mọ́ for like ọdún kan hmm? because gbogbo gbà yes bí ọdún kan wọ́n ta mí nù wọ́n sọ pé àwọn ò ní fẹ́ kí n jórúkọ àwọn mọ́ because mi mo ti mo ti rí ti tèmi aláwọ̀sá yìí pé ah kí ni yìí náà ah, because a dojúkọ àwọn ìṣòro tó pọ̀ gbogbo àwọn tá a nígbà yẹn tá a believe pé bóyá máa lè dúró tì wá bí olùrànlọ́wọ́ bí èèyàn bá ṣe bẹ̀rẹ̀ nǹkan oríṣiríṣi ìdojúkọ ló máa rí bọ̀ pẹ̀lú akitiyan àti àdúrà àti struggle títí wa we thank God today ó túmọ̀ sí pé ọba ti kọ̀yìn lẹ̀ fún almost odidi ọdún kan pé kẹ́ ẹ máa lọ àwọn tí ẹ fẹ́ wọn àwọn ọ̀fẹ́ yín lọ nígbà tí ọlọ́run ti wá gbógo fọlẹ̀ báyìí ní ìsìn kí wá ní àjọṣepọ̀ tó wà lẹ́rìn àti bàbá yín. Hmm, ọlọ́run ti gbógo fọlẹ̀ a ṣe ń gbìyànjú náà ṣe ń gbìyànjú ń tẹ̀síwájú àmọ́ báyìí ọ̀rẹ́ ni wá. ẹ ti dọ̀rẹ́ ọlọ́run tí gbógo fọlẹ̀ ẹ wo aago ọwọ́ yín ọlọ́run tí gbógo fọlẹ̀ fìlà rẹ̀ bíi ti àwọn ọ̀nàrẹ́bù ọlọ́run tí gbógo fọlẹ̀ conflin pariwo ìsàlẹ̀ gan ké mo ti ẹ̀dúpẹ́ gbogbo ọmọ nàìjíríà bá dúpẹ́ o bí wọ́n ti ń bọ̀ wọ́n ra odidi bàtà kan irú tẹsẹ̀ wọ̀ ẹ̀ gangan ní rà fún àtàbàtúbú <laughs> ní pé káwọn ọmọ sàn wá síbi lọ́wọ́ òfo <laughs> ṣẹ́gun gilbert ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọmọ nàìjíríà ń bá mi dúpẹ́ lọ́wọ́ yín bàtà ẹsẹ̀ wọn ti ń dẹ̀ wọ́n ra irú ẹ̀ fún àtàbàtúbú náà hmm. <laughs> ipa ò ní pin yín láṣẹ ọlọ́run a máa rí yín bá ẹ̀yin tẹ́ ra bàtà lónìí ẹ̀ ra mọ́tò lọ́la fàtàbàtúbú ẹ̀ ṣàmì. àṣẹ mo ṣàmì àmì ẹ̀ pọ̀ ẹ̀yáwó tí ilé ìfowópamọ́ kan bá wá pè ní ìsìn tán fún yín lówó tó pọ̀ wípé ṣẹ́gun bóyá ọ̀gá àgbà ilé ìfowópamọ́ yìí wọ́n ti wá ṣiṣẹ́ àdúrà lọ́dọ̀ dáàdi yìí àdúrà àwọn àgbà wọn kí mo lè fi sọ fún bàbá yìí ẹ jẹ́ ń fọmọ ẹ̀ ṣe àkáǹtì ló ṣe tó wá fún yín lówó rọ̀bùrọ̀bù pé ọmọ gbowó èlò oṣooṣù wàá máa wọ táì kọ́mọ bọ̀ ní báǹkì ọ̀dọ̀ wa ṣé ẹ gba òwe àbí orin náà lẹ́mọ̀ kọ́kì. Ah, orin la máa máa kọ o mi ò lè gbà o mi ò lè gbà o torí <laughs> ẹni bá fún mi lówó á fi owó yẹn fún mi kí n fi kún ẹ̀bùn tí mo ní so mi ò lè gbowó mi ò dẹ̀ lè ṣiṣẹ́ báǹkì. kí ló dé olówó tó pọ̀ bí là ń sọ báyìí kì í pé mi ò lè wọ táì àbí mi ò lè ṣiṣẹ́ báǹkì àmọ́ <laughs> ibi torí bá dání sí là ń gbé. ibi torí ṣáà da yín sí náà ni orin tọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Ṣẹ́gun Gilbert wọ́n ní ibi tí orí bá dání sí là ń gbé iṣẹ́ yìí ó dá wọn lójú dáadáa débi pé wọ́n ní tí ilé ìfowópamọ́ kan bá pe àwọn kó ń fún àwọn oníṣẹ́ tó ní ṣe pẹ̀lú owó rọ̀bùrọ̀bù wọn láwọn ò ní gbà ó àtàbó ẹ ti ẹ̀ fi irú ẹ̀ dẹ́ mi wò ná àkọ́kọ́ gbà ká tó ká tó negotiate <laughs> fàdàràdù ìjẹsà ní ìbéèrè òṣòlíwà olódìbẹ̀rẹ̀ ìṣàyẹ̀dọ́ ayé mi ṣẹ́gun kí bá a sún mọ́ gbà lálejò olórin ni èèyàn jẹ́jẹ́ ni wọ́n wọ́n lè sọ̀rọ̀ ẹnu wọn ìwọ̀nba tí wọ́n ń sọ ya ọlọ́run lágbára ni ẹ gbọ́dọ̀ dìde o torí pé lórí ètò yìí a sì máa mọ àwọn nǹkan kan tó ṣòkùnkùn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tẹ́ ní kí n béèrè lọ́wọ́ àlejò màá sì bá yín tù déṣàlẹ̀ kókó àtẹ̀mí àti ṣẹ́gun gilbert láti tó jọ ń padà bọ̀ ẹ jẹ́ ń lọ tọ́jú ara ṣàgámù tí ń bá lọ tí ń bá dé ẹ sì máa wa à ń bọ̀ àti ìlọ à ń bọ̀ ẹ ṣáà dìde.